ẹ kú dédé àsìkò yìí láti kàn ní BGI TV àsìkò Jímọ̀ Olóyin tẹ̀ ń jẹ̀gbá ládùn lọ́wọ́ ìròyìn àpapọ̀ ló ń dé sójú amóhùnmáwòrán yín láti kàn ní BGI TV bàbá gbàgede ìmọ̀ TV olúwa tóbi lọ́ba fáṣùgbà ló ń kàròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà ààrẹ muhammadu buhari ṣàlàyé pé òun ti sa gbogbo ipá tòun bó sì wà wọn mọ́ ilẹ̀ nàìjíríà kan mòore ẹgbẹ́ òṣèlú pdp yìí ti pagi ìkìlọ̀ fáàrẹ buhari láti má ṣe fa owó èèyàn kankan sókè fúnpò ààrẹ àwọn afurasí fúlàní darandaran wọ́n ṣàkọlù ságbègbè kan londo wọ́n sọná sáwọn ilé wọn wọ́n sì ṣekú pààyàn ń ṣe ni àwọn màálùú ń rìn yan fanda nílùú Òṣogbo adarí tó wà fún ìṣèwádìí lórí ikú Ọ̀rọ̀mọnì nípínlẹ̀ Èkó ti mú ọjọ́ karùndínlógún oṣù kínní ọdún tá a wà yìí láti ṣàgbéyẹ̀wò àwọn ohun tó tún kàn ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ àwọn ọ̀nà ààlà kalẹ̀ eléyìí tí àwọn ilé ẹ̀kọ́ gbọ́dọ̀ tẹ̀lé pàápàá ti Dowen College kí wọ́n tó lè ṣe padà. kí n tó mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀wọ́ ẹ má gbàgbé ojú òpó YouTube wẹ́ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ kẹ́ ẹ tán pinkiri fáwọn ẹlòmíín lọ́wọ́ kan náà lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ wìtá láwùyí Adébáyọ̀ lójú ti Instagram ńkọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ ìsàlẹ̀ gan lẹ́tẹ̀ tẹ́ fi kàn sí lọ́wọ́ ọ̀rọ̀ ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ló ti ṣàlàyé wípé òun ò retí káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan gbóríyìn fóun lórí gbogbo akitiyan tóun ti ṣe lọ́fíìsì ààrẹ muhammadu buhari ló gba ìkúdà ṣàkóso lọ́dún 2015 kúò lọ́wọ́ ààrẹ ẹ̀gbà náà lọ́hùn-ún goodluck jonathan ó wá ṣàlàyé pé ìṣèjọba òun ló ti sa gbogbo akitiyan tó lè ṣe láti mú kí ohun gbogbo kó túbọ̀ gún léyìí tó sì kù bí oṣù mẹ́tàdínlógún báyìí fún un lọ́fíìsì ààrẹ muhammadu buhari wá ṣàlàyé pé òun ti jẹ́ gómìnà òun ti jẹ́ mínísítà òun tún ti jẹ́ ààrẹ tó ń lo sáà kejì lọ́wọ́ léyìí tó jẹ́ pé gbogbo akitiyan tóun ti ṣe láti ṣàtúntò sí ohun gbogbo fáwọn ọmọ ilẹ̀ nàìjíríà ló jẹ́ ohun tí òun gan mọ̀ gẹ́gẹ́ bí akitiyan ńlá àmọ́ tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n lè mọ̀ yìn ńlá o ṣùgbọ́n òun mọ̀ pé òun gbìyànjú agbára tòun ó ṣàlàyé ọ̀rọ̀ lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀jẹ̀wọ̀ kan lórí ẹ̀rọ amóhùnmáwòrán lánàá ààrẹ muhammadu buhari ní pé àní òun ti gbìyànjú takuntakun ààrẹ muhammadu buhari ló wá ṣàlàyé pé òun ò sọ pé dandan káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa ṣe sàmọ́sángúdù sóhun wípé òun gbìyànjú lọ́fíìsì àmọ́ òun mọ̀ pé bọ́pẹ́ bóyá bí òun bá kúrò nípò wọ́n tó gbà fọ́gà wọn. lọ́wọ́ kan náà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni wọ́n ti sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ò nílò káàrẹ Muhammadu Buhari ṣẹ̀ṣẹ̀ fààyàn kan líhan lọ fúnpò ààrẹ lọ́dún 2023 àtẹ̀jáde ọ̀hún ni wọ́n fi sóde lánàá látọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé ìpolongo àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP dépò ológun àgbà níbẹ̀ ló sọ pé máa lọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò nílò ẹni tí yóò fi sílẹ̀ láti dúró sípò náà lẹ́yìn tó kú ẹgbẹ́ òṣèlú PDP ló ṣàlàyé eléyìí látàrí bí wọ́n ti ní ààrẹ Muhammadu Buhari kàn mú ọ̀rọ̀ òfegè sá lásán nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán ẹgbẹ́ òṣèlú PDP tún fi kún pé gbogbo ìṣèjọbẹ̀ ni òun yányán tó tí wọ́n sì takò ọ̀rọ̀ kan tí Muhammadu Buhari ti sọ síwájú wípé ń ṣe ni ẹgbẹ́ People's Democratic Party láti gbọ́n ti wà ń pò lọ́dún 1999 sí 2014 ló jẹ́ pé kò wúrun re kankan fúnlẹ̀ nàìjíríà àmọ́ tẹ́gbẹ́ òṣèlú ọ̀hún tún ní ààrẹ muhammadu buhari fúnlẹ̀ àtẹ́gbẹ́ òṣèlú apc tán jọ ń rura wọn kí ni ò ṣe tó fáwọn ọmọ ilẹ̀ nàìjíríà léyìí tó sì jẹ́ pé àrùn ojú ni kì í ṣe ní tí ayé ò mọ̀ ó ń ṣe ni bí ẹgbẹ̀rún kan àwọn màálùú ń rìn yan fanda lójú òpópónà nílùú Òṣogbo tí í ìpínlẹ̀ Ọ̀ṣun èyí nìròyìn fi léde wípé ó wáyé ní àná òde yìí lásìkò tí àwọn darandaran bíi méjìlá ti ń kó àwọn màálù tó ju bíi ẹgbẹ̀rún kan rìnrìn àjò lọ lójú òpópónà tí ìpayà sì bá wọn arìnrìn àjò lójú ọ̀nà tọ́pọ̀lọpọ̀ sì bẹ̀rẹ̀ sí fi ọkọ̀ wọn lẹ̀ mèrè nítorí àwọn màálù tí ń rìn yan fandafanda lórí ilẹ̀ èyí ni wọ́n fi léde láti láti agbègbè adéṣọjí adérẹ̀mí léyìí tí wọ́n ní àwọn ọkọ̀ àti àwọn èèyàn kan tó fi máwọn tó ní ṣọ́ọ̀bù ságbègbè náà tí wọ́n bẹ̀rẹ̀ sí í fẹsẹ̀ fẹ nítorí pé wọ́n ń bẹ̀rù kójú ọmọ ríbi gbogbo ara sì lògùn ẹ̀ èkó àmọ̀tẹ́kùn náà gbéra pa tí wọ́n sì kàn sí agbègbè náà láti lè fi mú kí ohun gbogbo kó túbọ̀ rọlẹ̀ tó ti ìkáyòkè tó dé báwọn èèyàn ilẹ̀ yorùbá ti ń bẹ nílùú òṣogbo nípínlẹ̀ ọ̀ṣun ẹni tí í ṣe ọ̀gágun fúnkọ́ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀ṣun àmìtólú ṣìtù ó wá ṣàlàyé wípé ńṣe ni àwọn kó àwọn lé àwọn tó jẹ́ darandaran ọ̀hún kúrò tí wọ́n sì lé wọn kúrò lágbègbè náà pátápátá bẹ́ẹ̀ ni àwọn darandaran ọ̀hún kọ́kọ́ fẹ́ lọ́tìkọ̀ tí wọ́n sì ń lagídí pẹ̀lú kọ́ àmọ̀tẹ́kùn àmọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn padà fàgbà hàn wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n padà gba òpópónà kan lánàá abúlé kan lọ sí ọ̀nà Iléṣà níbi tí wọ́n ti ní àwọn tí ń wá omi fún àwọn màálùú àwọn tí ń rìn yan fanda lójú òpópónà ìlú. ẹ̀wẹ̀ nípínlẹ̀ Èkó arómi sálẹ̀gbẹlẹ̀gbẹ̀ ibi tèrè mẹ́ta tó ti ń kìlọ̀ wá adarí ìgbìmọ̀ eléyìí tí ń ṣèwádìí lórí ikú ọ̀rọ́mọnì ìyẹn adájọ́ Mojísọ́lá Dàda ló ti mú ọjọ́ karùndínlógún oṣù kínní ọdún 2022 twenty two tá a wà nínú ẹ̀ yìí láti lè torí tẹ̀wájú nínú ìgbẹ́jọ́ àti ìwádìí tó lọ́rìn lórí ikú Sylvester Oromoni ọmọ ọdún méjìlá nì tó jẹ́ ti akẹ́kọ̀ọ́ Dowen College tí ń bẹ Lẹ́kì nípínlẹ̀ Èkó ẹni tí ń ṣe adarí ìpolongo fún ìgbìmọ̀ náà nípínlẹ̀ Èkó ẹni tí ń ṣe Adétutù Òtinúsì ló ṣàlàyé ibi tí ọ̀rọ̀ dé dúró wípé àwọn márùn-ún tó jẹ́ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ márùn-ún eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nú ikú ọ̀rọ̀mọnì ní ọ̀rọ̀ òtúbọ̀ wọn tẹ̀wájú lórí ọ̀rọ̀ wọn léyìí tí wọ́n ní gbogbo ìgbésẹ̀ tó bá sì yẹ ni ìgbìmọ̀ náà yóò gbé tí ohun gbogbo yóò sì bọ́ síbi tó yẹ kó bọ́ sí. kẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ Sylvester ọ̀rọ̀mọnì bákan náà ìjọba ìpínlẹ̀ èkó ti ṣàgbéta ohun àti ọ̀nà àtọ̀ fún ilé ẹ̀kọ́ dowen college àtàwọn iléèwé tó bá jẹ́ ti eléyìí táwọn akẹ́kọ̀ọ́ ti tún ń gbénú iléèwé kẹ́kọ̀ọ́ yóò máa tọ̀ ìjọba ìpínlẹ̀ èkó ló ti ṣàlàyé pé àwọn aláṣẹ dowen college ti ń bẹ lẹ́kí nípínlẹ̀ èkó gbọ́dọ̀ rí dájú pé wọ́n ṣe àwọn àtúnṣe kan eléyìí tó ṣokùnfà irú ikú sylvester oromoni kọmíṣánná fẹ́tọ́ ẹ̀kọ́ nípínlẹ̀ náà fọláṣadé adéfisóyè òun ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣèjọba tó wà lóde sì ń ṣe ìwádìí tó lọ́rìn láti túbọ̀ mú ohun gbogbo gún láwọn irú ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ wá ṣàlàyé sí pé àfi kí ilé ẹ̀kọ́ dowen kí wọ́n ṣàtúnmọ́bọ̀ sípò lórí ìlànà àtọ̀ wọn nínú ilé ẹ̀kọ́ náà léyìí tí yóò mú kí ohun gbogbo gún wá ṣàlàyé síwájú sí pé títí sáà míì eléyìí ti ń bọ̀ gbogbo ilé ẹ̀kọ́ tó jẹ́ body school ìyẹn tí àwọn akẹ́kọ̀ọ́ ń gbénú iléèwé ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìlànà tuntun tíjọba ti gbé ti gbìyànjú láti gbé kalẹ̀ tí gbogbo èrò ìpètèpèrò ìjọba sì ń lọ lórí ẹ̀ eléyìí tí yóò lè mú ìrọ̀rùn báwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ò sì ní mọ̀ sí gbígbẹ̀mí èèyàn tàbí àwọn ìṣẹ̀lẹ̀ bú mọ́ nírú iléèwé bẹ́ẹ̀ èyí lòpin ìròyìn àpapọ̀ afọ́n ti dédé àsìkò yìí o kí tó máa lọ ẹgbẹ́ àkókò náà lẹ́ẹ̀kan sí mo ti kà á fún yín wípé ààrẹ Muhammadu Buhari sọ wípé òun ti gbìyànjú gbogbo akitiyan tòun fáwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ó ní bó wọ́n kàn mọ́ ore lọ́wọ́ kan náà lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party sọ pé ààrẹ Muhammadu Buhari àwọn ò nílò ẹni tí yóò fà kalẹ̀ lọ́dún 2023 mo tún mú wá fún yín pé àwọn afurasí fúlàní darandaran ṣàkọlù ságbègbè kan londo wọ́n sọná sílé àwọn èèyàn kan bẹ́ẹ̀ ni wọ́n ṣekú pààyàn ẹ tó rí gbọ́ wípé ó ju bíi ẹgbẹ̀rún kan àwọn màálùú tí ń rìn yan fanda láàrin ìlú lọ́ṣogbo mo tún mú wá fún yín wípé ẹni tó jẹ́ adarí ìgbìmọ̀ tó wà fún ṣíṣèwádìí lórí ikú ọ̀rọ̀ ọmọ nì ló ti mú ọjọ́ karùnínlógún oṣù kínní ọdún tá a wà nínú ẹ̀ fún àwọn àyẹ̀wò síwájú sí i ẹ̀tún rí gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣàgbéta àwọn ìlànà àtọ̀ eléyìí táwọn iléèwé táwọn akẹ́kọ̀ọ́ ń gbé bẹ̀ yóò máa tọ̀ báyìí nípínlẹ̀ Èkó ẹ má gbàgbé ojú òpó YouTube ẹ Bàbá Gbàgede TV ẹ sọ̀sìkíráìbù kẹ ẹ láìkí ẹ kẹ ẹ tán pin kiri fáwọn ẹlòmíín kán mọ ìgbádùn ìròyìn aládùn tẹ̀ ń gbọ́ nìkan nìyí lọ́ọ̀kan náà lójú òpó Facebook ẹ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí ti instagram wa ẹtẹ gbàgede ìmọ̀ underscore twenty two lẹ́yìn náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ ẹ̀gan lẹ́ máa tẹ̀ láti fi kàn sí yàrá àpolongo ọjà wa ẹ ṣé púpọ̀ tẹ̀ ń wò wá lóòrèkóòrè tẹ̀sí ń tẹ́tí gbọ́ wa olúwa tóbi lọ́ba fáṣùgbà ló kàròyìn ẹ ṣeun o ó dìgbà kan náà ká tún fi rí pàdé.